الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة والسلام عليكم ورحمة الله وبركاته adápẹ́ fún ọlọ́run ọba wa ọba aláàánú ọba oníkẹ́ ọba ọlọ́pẹ́ ọba olóore a sì tọ́ ìfẹ́ àtìgbẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam tó àti ìbẹ̀yí kọ́lọ̀ọ̀bá kọ́lọ̀ọ̀bá ara dá àwọn sáábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe rẹ̀ kọ́ sí ní tí ó fi di ọjọ́ ẹ̀san eléyìí ni tírà tuntun èyí tí a mú fún ọ̀rọ̀ tuntun tó sì jẹ́ pé à ń gbà lérò pé kọ́lọ̀ọ̀bá kí ó jẹ́ kí ó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa pàápàá jùlọ àwọn ọmọ wa wọ́n ní bùkátà sí tírà yìí púpọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́pà náà sí ní bukata sí òun náà sì ni kéfà tàfàdùlẹ̀ kùrán ọ̀nà wo ni èyàn lè gbà tí yóò fi ha lè kùrán ní kẹrì ọ̀nà wo ni èyàn lè gbà tí yóò fi ha alùkùrán ní kẹrì tó tíra yìí ni wọ́n máa ṣàlàyé bóòlù yẹn ti fẹ́ rí kùránì ha nígbà tí ẹni tó sì ṣe pé ní kéfàtà fàdùlù kùrán àkàmù tìláwàtùlù kùrán olóòmùlù kùrán mọ̀wákìfùlì àhìlì kùrán ẹni tó ṣe ni dr mustapha murat so náà ni àfá tí ó ṣe tíra náà tí wọ́n sì gbìyànjú sínú ẹ̀ dáadáa pé ẹni tó bá lo ìlànà yẹn ìdí ìgbà ìtààrà kòránì ọjà sí rọrùn fún báyìí yóò kéèyàn dàgbà tó láti jẹ́ pé kéèyàn orí alùkòránì ha àfáà bẹ̀rẹ̀ pẹ̀lú fásitì awwal lẹ́yìn ìgbà tí a ti ti mùkọ́dúnmọ̀ rẹ̀ ṣáájú ni àwọn ọ̀rọ̀ ṣáájú tó ti sọ àkọ́dé tó wọ́pọ̀ fi bẹ̀rẹ̀ náà ni kayfiyatu hifzi alùkòránì wa tilawati wa adabih bóòlù yẹn ti fẹ́ rí alùkòránì ha àti kíkà rẹ̀ àti ẹ̀kọ́ rẹ̀ kéfà táfàdùlù kùránì màjídẹ̀ ọwọ́ akọ́ ti ṣáájú bóòlì yóò sì hálù kùránì ọ̀rọ̀ ọlọ́run ọba ó ní pé lèké táfàdùlù kùránì kó lè bá rí alùkùránì ha làbúdà mi ń tẹ̀tẹ̀ hírí lọ́kọlù nǹkan àkọ́kọ́ kayfa tutahhiru qalbak bóò ló ti fẹ́ rí ẹ̀mí rẹ mọ́ ní pé bóò lẹ̀mí rẹ ti fẹ́ mọ́ bí ìsáàrí al-akhirati ala ad-dunya ọ̀nà tẹ́mi lè gbà mọ́ òun náà ni pé kíyàn máa lépa ọjọ́ ìwúdẹ̀ lókè yáàmà ó bàbà lẹ́mí èèyàn jí táyé lọ ń tẹ́jà alàlẹ̀ nẹ́sìkà hadafan bákan náà ó jọ wà lórí ẹ̀mí rẹ wípé ó ní àsùntà láti pinnu pé mo fẹ́ hálù Kùránì nínú kẹta wà bèèrè rẹ̀ ni pé lè máa da dáàkọ̀rọ̀ ìpòkà kí ló dé tí mo fẹ́ hálù Kùránì kí ló dé wọ́n náà máa dára rẹ̀ wọ́n pé dáàkọ̀rọ̀ Kùránì lè màrùdọ́ ti lẹ̀ nítorí fẹ́ hálù Kùránì náà pé wọ́n fi ń wá ìyọ́nú Ọlọ́run títí pé ìrẹ́ fi gbaṣẹ́ lọ́dọ̀ ìjọba wà ń tẹ́jà aláhádàlẹ̀ hadaf nesbo àìnáì ọwà jẹ́ kí torí jẹ́ kọ́ wà ní ìtòsí ti náà ẹlẹ́ẹ̀kejì aliwodo máa jẹ́ tí ọ máa wà ní àlùwọ̀lá lọ sálùwọ̀lá ọ̀sọ̀láàtò àkàtẹ́yìn ìyẹn sì máa ń yí nẹ́fìlà rákà méjì méjì nẹ́fìlà yà máa ń pè ní nẹ́fìlà ọ̀dọ́ àjà nẹ́fìlà tàbẹ́ fi wá bùkátà lọ́dọ̀ ọlọ́run gbèdé níyá tí ẹ̀zùrù kòránì kẹrì pẹ̀lú àníyàn pé bóò ni mo ti fẹ́ rí kòránì àti ọjà rọrùn wàháwìlẹ̀ adámi sáwì bákanáà èèyàn wá gbìyànjú láì ní jẹ́ nìkan tó yẹ pé yọ máa gbàgbé láti ṣe léyìí yẹ pé kò gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé yóò jẹ́ ọjá láti máa sàlùwàlá ọmọ yẹn aka méjì tá ń pè ní aka tó yẹ ní kọ́dọ̀ ilé hájà aka méjì tó yẹ pa fẹ́ fi gba bùkátà lọ́dọ̀ ọlọ́run wàlá an tàhádàtà nafsaka fìhímà bákan náà èèyàn wá gbọ́dọ̀ jẹ́ nìkan tó pé ọkàn èèyàn máa ṣe ròyíròyí níbi ìrun náà tó mọ ìdùn ọ̀rọ̀ bá kàbí ṣẹ́bùsẹ̀ lè kùpà tí ẹ bá kírun náà tán èèyàn wá jẹ́ nìkan tí wàá bẹ̀ lọ́hùn pé kọ́ lọ́hùn bó jí kí kùránì yìí há kọjá rọrùn fún yàn wà láfàáfi dùá ìṣàdúrà so eléyìí ni nǹkan àkọ́kọ́ kí afa àkọ́kọ́ ti ṣáájú lẹ́yìn ìgbà tó ti sọ pé kéèyàn kíkẹ́mi èèyàn wà nítòsí láti ha lùkọ̀ àn nǹkan ẹlẹ́ẹ̀kejì à ń yẹ kúrò láka orídà sáàbì ti yà omi jà à ń yẹ kúrò láka orídà sáàbì tó yà omi dídì mẹ́fìdára lẹ́hẹ́sì yà ọgbọ́dọ̀ wà fún kí ni àwọn nǹkan tó fẹ́ pé wọn náà ti mọ̀ pé lójoojúmọ́ ńlá lùkọ̀ àn ọgbọ́dọ̀ má ṣe ní ha tọ́bá ìgbóhun tágbàrà rẹ bá ká òun náà ní láì mẹ́ta nínú Al-Qur'an ọ̀gbọ̀nà wọ́n máa ha lójoojúmọ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ojoojúmọ́ èèyàn gbọ́dọ̀ ha láì mẹ́ta láìpéhun tágbàrà bá ká ilé rẹ̀ láti page èèyàn gbọ́dọ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé èèyàn ní jẹ́ ọjá lójoojúmọ́ èèyàn máa sàwọn nǹkan yìí agbára ẹlòmíín sì ka láti jẹ́ pé lójoojúmọ́ ọmọ ará péjì méjì agbára ẹlòmíín ka lójoojúmọ́ ọmọ ará péjì mẹ́ta agbára ẹlòmíín ka lójoojúmọ́ ọmọ ará péjì mẹ́rin agbára ẹlòmíín ka lójoojúmọ́ ọmọ ará péjì márùn ṣùgbọ́n òdùnmọ́ ní kòkòrò ọgbọ́dọ̀ ju péjì márùn náà lọ kí wọ́n bá há márùn márùn lójoojúmọ́ tó kọ́ má ju márùn lọ àwọn ẹlòmíín bẹ tọ́lọ́run bá kún láàká yìí dáadáa ṣùgbọ́n tí pé kọ̀ rẹ ní bá lò ó tọ́ba wa rẹ ní bá lò ó kọ́ má jẹ ojú péjì márùn márùn lọ lójoojúmọ́ tí rẹ ní bẹ́ẹ̀ bá ń há péjì márùn lójoojúmọ́ gbogbo ohun tó fi tó fi hálẹ̀ kọ́ án lè kẹrí oṣù mẹ́rin péré náà náà lọ́ fi hálẹ̀ kọ́ án lè kẹrí ẹni tó bá jẹ́ pé títí ẹ bá jẹ́ ìlàjì péjì márùn tó jẹ́ péjì méjì àtààbọ̀ oṣù mẹ́jọ náà lọ́ fi hálẹ̀ kọ́ án lè kẹrí ẹni tí jẹ bá jẹ péjì méjì oṣù mẹ́wàá mẹ́rin ó fi há Al-Qur'an Al-Karim ẹni tí ẹ bá jẹ péjì kan yóò máa jẹ ọdún kan àti oṣù mẹ́jọ ẹni tí ẹ bá jẹ ìlàjì péjì lójoojúmọ́ iná lòun bá ń há yóò máa jẹ ọdún mẹ́ta àti oṣù mẹ́rin báyìí ni àwọn ẹ̀kọ́ yìí ṣe lọ tí ẹ bá ti wá mú ọlọ́kùnkúndùn náà kàn pọ́n wọ́n gbọ́dọ̀ wọ́n máa ṣe àwọn nǹkan yìí lójoojúmọ́ mo tágbára òun bá gbé yóò ti mọ̀gbà tó wọ́n parí alùkùránù kẹrin wọ́n yọ̀rọ̀ jẹ́ àmá àkàlùkùrọ̀ ọ́bla lẹ́hẹ́zì bákan náà kó tó di pé yọ́n máa há alùkùránù sórí kíkà rẹ̀ èèyàn kọ̀kọ́ káàná dáadáa tí ó yọ lẹ́nu èèyàn síwájú kí èèyàn tó máa gbé sórí wọ̀bádàhú saxon ahon mutkin bákan náà síwájú kó tó di pé èèyàn lówó gbé sórí èèyàn gbọ́dọ̀ wá ẹni tí ọmọ alùkùránù ká tó ṣe pé èèyàn káà fún tàbí kọ́ káà fún yàn ẹni tó ṣe kọ́ dáńtọ́ níbi ibi ka alukoran kọ́ má jẹ́ pé èèyàn máa há alukoran fúnra rẹ̀ kò sí bẹ́ẹ̀ nìkan ti fẹ́ lóun fẹ́ há alukoran fúnra rẹ̀ láti rí ìlú láti mọ̀ pé eléyìí há alukoran fúnra rẹ̀ tọ́lá àwọn àṣìwí àṣìkáwọ́ pọ̀ ń bẹ́ẹ̀ tó wọn ní mọ̀ pásíkà lòun há sórí ṣùgbọ́n látara pé tó bá láàfà gẹ́gẹ́ bó jẹ́ pàdé bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam ọlá àfà àti ìgbèríru làfà rẹ̀ àwọn sàábé ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam wọn láàfá ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam láàfá wọn àwọn tábì yìí táwọn náà hálùfá ń sorí wọn láàfá àwọn sàábé láàfá tí wọn náà tí tó fi wájẹ́ pé lójú ayé tí wọn náà lónìí ọgbọ́dọ̀ láàfá tó sì pé yóò máa gbé àlùkùrán yẹn sí ọ lórí díẹ̀ díẹ̀ kó tó di pé yọ yọ̀ tán ìyẹn ló fi jẹ́ pé ìwòní ara kó hà èèyàn ní gbégbé kúgbé sórí èèyàn ní gbé àṣìṣe sọ́pọlọ tó gbé ọkàn tí ó ha kú bákaná ẹlẹ́kẹta alhebs yakunu min mashafin wahidin ilé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wa ni wọ́n mójútó rárá tí ẹ bá fẹ́ hálò Qur'an mọ́sáàfù kan ṣoṣo nílùú yàn wà kìí ṣe pé mo dé lónìí mo gbé kan mo fi ákùnrán ní ó látara pé kọ́ntì yàtọ̀ síra wọn wọ́n ṣe ní Beirut wọ́n ṣe ní Makka wọ́n ṣe ní Madina wọ́n ṣe ní Jordan sanpe Damasco àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn àyè ní ìlọ tí wọ́n tí wọ́n ṣe ní Misra ní sanpe ní Azihar ní kápítà bẹ̀ àtàwọn kọ́ntì ní ilẹ̀ lọ kódà wọ́n ṣe ní ilẹ̀ ní Kánò rí gbogbo ìjọba ti ṣe tó jó ní wáìtì lásẹ̀yìn Kánò ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti ṣe wá látara páwọn company tí ń ṣe kìíní yàtọ̀ ọ̀tọ̀ síra wọn bí wọ́n bá ṣe boldness àti bí wọ́n bá ṣe fẹ́ sí ní máa ń jẹ́ ọjẹ́ pé máa fi yàtọ̀ síra wọn ní kíkọ kalẹ̀ kẹ́límọ̀ mi ò lè jẹ́ fóun lọ parí láìka lọ́dẹ̀ níbi tí kòránì ní ibi tó ti parí rẹ̀ ó lè jẹ́ pé bóyá níbi sọlọ́mí péèjì kejì láìn kejì kẹ́límọ̀ tó ń bẹ̀rẹ̀ láìn kejì kò tí ì parí láìn alákọ̀ọ́kọ́ níbi àwọn ilé iṣẹ́ bíi táwọn ṣe ló wá máa ń fà kọ́dà àwọn sẹ́ra mi tó wà lónìí pé pé láì méjì àbí péjì méjì tí wọ́n fi ń kọ́ lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń kó péjì méjì wọ́n ti ń kó sí péjì kan ní ẹ̀bá tí wá jẹ́ nìkan tí ìpínlẹ̀ mọ́kọ̀ òfin hálù kọ̀hán owó ti wá mọ́sáàfù ẹ̀rẹ́ ìpínlẹ̀ ọmọ ojú tó ní ẹ̀bá ìkọ̀hán tí oníjọ́ sọ́nù ọdá kọ́ máa gbó èèyàn máa lẹ̀ ẹ̀bá tí a bá lẹ̀ ń tí tí yóò fi parí alùpùrán kẹrì ní máa ń jẹ́ ọwọ́ fún ẹ̀dá jẹ́ bó yẹn bá ń ha alùpùrán ìyẹn máa ha ti kẹ́límà ti kẹ́límà ẹ̀gbẹ́ ìbò ní kẹ́límà yìí wá o sẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún lọ́wọ́ parí ni àbó ti bẹ̀rẹ̀ láì ní ṣe lábẹ́ òun lọ́bẹ̀rẹ̀ láì lẹ́ẹ̀kejì àbí láì lẹ́ẹ̀kẹta òun lọ́bẹ̀rẹ̀ láì lẹ́ẹ̀kẹrin àbí láàárín ọ̀rọ̀ lọ́wà àbí lọ́wọ́ parí ń sálẹ̀ iná lọ́wà ìyẹn máa ha alùpùrán níbẹ̀ títí ẹ̀ bá ti fẹ́ kà láyà kan èèyàn máa rí nínú ọpọlọ èèyàn pé àyà tí mo fẹ́ kà yìí ọwọ́ òkè lọ́wà ọwọ́ àárín lọ́wà ọwọ́ ọ̀tàlẹ̀ lọ́wà ọwọ́ ẹ̀gbẹ́ ọ̀tún lọ́wà ọwọ́ ẹ̀gbẹ́ òsì lọ́wà èèyàn ta papọ̀ mọ́ látara pé èèyàn bá ń lo mọ́sáfẹ́ ẹ̀yọ̀ kan ṣoṣo ìyẹn ló jẹ́ pé nínú ìwọ́n fi ṣe àsùntá fún wa òun náà ni pé alẹ́fẹ́z yẹ̀kúnnù mi mọ́sáfin wà hédèn tí a bá fẹ́ hálùkọ̀ àn yọ́jẹ̀ pé kí wọ́n máa lo mọ́sáfẹ́ ẹ̀yọ̀ kan لا يتغير مع التفسير المختصر so eléyìí kò sí ohun tó burú nípa pé kí ẹ bá rí mọ́sáàfù pé wọ́n ṣe tẹ̀sílẹ̀ kéékèèké sí lẹ́gbẹ̀ẹ́ kò sí ohun tó burú ń bẹ̀ ó ṣàjẹ́ pé mọ́sáàfẹ́ ọ̀kan tí yẹn lò náà ní ìyẹn parí bákan náà ẹlẹ́ẹ̀kẹrin ìbùdá fáwọ́rán ọ̀nà dáhìá lè tẹ̀síwìf tí ẹ bá fẹ́ jẹ́ nìkan tó fẹ́ há lọ́kọ̀ á èèyàn bẹ̀rẹ̀ rẹ̀ pàápàá èèyàn sáré bẹ̀rẹ̀ rẹ̀ ní kíákíá èsì pé yóò tún máa lọ́ra mọ́ nígbà tí ẹ̀bá ọkọ̀ òfin ha lọ́tọ̀ á ní kẹrì so káàsì má gbé ẹ̀mí ara wa síbi pé àwa yóò lè ha kọ̀ọ̀rá ni eléyìí ní àmà lè ṣe ìtọ́ọ̀n ọlọ́ọ̀bá nínú sí èsù ni o èsù tẹ́ sí wò yẹn nínú ẹ̀hù àdówó mọ́bẹ́lú mọ́bí èsù tẹ́ ń wò yẹn ọ̀tá yín lọ́jẹ́ ó sì fẹ́ sọ yín náà

bẹ́ẹ̀ náà wọ́n ṣe ń hàlù kùránì sí bákan náà látàtà já wazul muqarraril yawmi hatta tajida hifzah téèyàn bá ń hàlù kùránì èyàn gbọ́dọ̀ tayọ ohun tẹ́ ẹbí òsìn lójúmọ́ tó ti gbé kalẹ̀ fún ààrẹ fún òsìn lójúmọ́ táìpé láì mẹ́ta lágbára rẹ̀ ká má jù láì mẹ́ta lẹ́nu ṣùgbọ́n láì mẹ́ta yọ wá ní àwítú àkàtúkà àkétúké yọ wá pọ̀ mbẹ́ tí wọ́n máa ṣe ṣe ṣe ṣe lọ́jọ́ jẹ́ pé àlùkò á lè tẹ̀rí ọ láwọn orúkọ bíi márùn-ún ọ láwọn ìròyìn tó pọ̀ tí ò ló ń kà ó kọ tí wọ́n sọ ọ́ jù gẹ́gẹ́ ní àlùkò àà wọ́n ní pé kí ni kí ló dé tí wọ́n fi mú àlùkò àà wọ́n ní fún ìmú àlùkò àà náà ni pé wọ́n mú látara kọ́rọ̀ àkọ́kà yẹ kí ọrọ̀ òyọ́ọ̀kà ìrọ̀ àtẹ̀yìn kíkà ọ̀rọ̀ àà nǹkan máa máa kà gbogbo gbà ní ìlú ìmọ̀ àdúsọ́pọ̀lọ́ ẹbá rí ọmọ kẹta wà kékeré tí èpé sàn wí nǹkan tẹ́nu rẹ̀ mú sí wí nǹkan tó tún wí nǹkan tó tún wí ẹ pé olùkọ́ olùkọ́ tó kọ lẹ́kọ̀ọ́ yẹn gbìyànjú olùkọ́ yẹn ti tún wí tuntun ké tuntun ká tuntun ká bí ẹ mọ́ yẹ gbà ó lè jẹ́ pé wọ́n máa kọ́ lójoojúmọ́ wọ́n kọ́ sójú bọ́ọ̀dù wọ́n tuntun ká pàtúntọ̀ làwọn tún kọ́ òun náà wọ́n tún kọ́ wọ́n tuntun ká láàrin tọ́sẹ̀ kan tọ́sẹ̀ yóò tún kọlẹ̀ àwọn èèyàn máa túnka túnka túnka túnka ní láti dínkọ́lọ̀ bọ́ sínú ọpọlọ ọlọ́run gbogbo ohun tó bá ti bọ́ sínú ọpọlọ lọ́hùn yóò padà sí gbáyà inú ọkàn kò tún jáde inú ọkàn mọ́ lẹ́yìn náà rí gbà tá a wà ń kéékèèké gbogbo àwọn ilé ẹ̀kọ́ primary tá a lọ gbogbo àwọn orin tá a máa ń kọ lórí assembly tẹ pé tá a bá ti ń kọ báyìí gbogbo àwọn orin yẹn kò sí ìjọta gbàgbé mọ́ lónìí kò fẹ́ pé gbogbo àwọn orin ojoojúmọ́ àlèmáka ọjọ́ bọ́ sínú ọpọlọ wa gbogbo ohun tí yẹn bá ti ń wí gbogbo ìgbà gbogbo ìgbà tó tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ àwọn olùmọ̀ ní pé kí ló dé tó fi jẹ́ kí wọ́n gọ̀ọ̀rì yé sí ṣe fáti àti wọ́n ní tó fa náà ni pé ẹ̀ẹ̀mẹ́ àbá sí nẹ́fìlà mọ́ àrùn ìṣúra tó fa àtàlẹ́ ẹ̀ẹ̀mẹ́ tàdínlógún lójúmọ́ iná láti àti kàálẹ̀ méjì báyìí láàárọ̀ ìlú àìní ọba tó dà yìí àkàálẹ̀ mẹ́rin ọba tó dà lásàrì àtúkàálẹ̀ mẹ́rin ó yẹ mẹ́wàá ọba tó mọ́ gbígbà àkàálẹ̀ mẹ́ta

ó jẹ́ ó jẹ́ kó wò ó sọpọlọ tó bá yẹ pé bẹ́ẹ̀ náà làwọn sọ́ra yòókù náà bá jẹ́ táǹkì láti túké táǹkà látàtúkà táwọn wí láwí tó wí òun ni ó ṣe lọ́dún lọ́pọlọ nù tó jẹ́ pé látàtà jẹ́ àwọn ṣe lè mọ̀ fárúra lórí ẹ̀hùn mí àtàtà jí ìdàṣẹ̀ zá èèyàn gbọ́dọ̀ tayọ ohun tí èèyàn bá fẹ́ máa ké lójoojúmọ́ téèyàn ó torí pé á èèyàn máa wí láwí tó wí láwí tó wí láwí tó wí bákan ẹlẹ́kẹfà látàtàjáwàsù sóòrọ̀tà àtàtàdùbùtọ̀ àwọ́lẹ́ha bí ààrẹ ha èèyàn gbọ́dọ̀ kúrò níbi sóòrà tí ẹ bá ń tẹ́ lọ́wọ́ tí tí yóò fi mọ̀ pé láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ ó ti wà lọ́pọlọ mi láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ ó ti wà lọ́pọlọ mi tò eléyìí fà fi pé bàbá ń wo àwọn ọmọ wa nípasẹ̀ ah, àwọn ọmọ yóò wá parí kòránì láti jẹ́ yìí ni tí wọ́n wá parí kòránì láti jẹ́ yìí ni látara tó kọ̀ áàmì ọjẹ́ nǹkan tó ìgbé bọ́lọ̀ bá ṣe gbìyàn ńlá káyìsí ilé mìíràn bá ti máa ń jọ ọjà ọrọ̀ òkú fún yẹn tọ́lọ́n bá bu tọ́lọ́n bá bu ọmọ ńlá káyì dáadáa àti máa ń sàlàyé pé àwọn tó bá jẹ́ ìyá lọ́mọ wọ́n gbọ́dọ̀ mọ̀ ọlọ́kòókò dùn pé ojúṣe àwọn ni táwọn bá fẹ́ jẹ́ kí ọmọ dáńtọ́ lọ́pọlọ látọ̀dọ̀ wọn lọ̀rọ̀ yẹn tí máa ń jẹ́ nípẹ̀ tí máa ń jẹ́ ọ̀rọ̀ lọ́nà ẹ̀wọ̀ ọmọ yẹn máa mú mú dáadáa ọmọ amúmú dáadáa káàrí ọ̀sẹ̀ ẹ̀gùn ọgbọ́n ogun ogun máa bọ́ lára rẹ̀ látara tó múnú tó tó di pé ìyàwó máa já ní ọmọ lọ́lọ́ ẹnu rẹ̀ ìgbàsílẹ̀ jẹ́ ọgbọ̀n tẹ́jú lókè ọmọ òfin máa mú mú kà yọ́wà máa mú ọmú bẹ́ẹ̀ ó kéré pin yọ́ máa mú ọmú bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ọmọ tó ṣe pé láàárín wákàtí kan ọmọ ti mú mú ó mú bẹ́ẹ̀ láàárọ̀ ó mú bẹ́ẹ̀ lọ́sàn-án bẹ́ẹ̀ lálẹ́ yàtọ̀ sí èyí tó ṣe pé ìgbà tí ń sunkún láti rẹ̀ ẹlẹ́kún ọ̀tọ̀ lélẹ̀ ṣùgbọ́n a fẹ́ fún lọ́múmú kó fẹ́ jẹun ọmọ mú ní ohun tó lé lọ́gbọ̀n ṣẹ́jú tí ó fi mú láàárọ̀ tí ó fi mú lọ́sàn tí ó fi mú lálẹ́ irọ́ ọmọ bẹ́ẹ̀ ọpọlọ rẹ̀ máa ń mú pérépéré ṣùgbọ́n ọmọ tó ìgbéyà rẹ̀ bá tàfẹ́kù fún lọ́múmú nínú àwọn oríṣiríṣi ń tánilẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tọ́wọ́ ẹ̀kọ́ mẹ́yìn fún olóyún bákan náà tí àwọn dókítà tó jẹ́ mùsùlùmí tí já àfà tí wọ́n rẹ̀kọ́mẹ́dì fún ẹni tó bá wà nínú oyún tó gbọ́dọ̀ máa jẹ nínú àwọn ọkọ̀ tí wọ́n rẹ̀kọ́mẹ́dì ni pé ọ̀dà olóyún máa jẹ ẹja tó tutù òní máa dín ẹja jẹ òní máa dídí ẹja tútù ẹja tó yọ jẹ ọba àjẹpá ńlá ọjọ́ tútù bàbá àjẹsá wá kọjẹ́ tútù ní kó tẹ̀ ní máa ń ṣiṣẹ́ lára ní máa ń ṣiṣẹ́ fún oyún inú láti jẹ́ pé kọkọlọ oyún ìhun ó mú bérébéré so àtàwọn nǹkan ẹ̀mí tó ti fi wọn rẹkọmẹ́ndì so inú rẹ̀ náà ní zebib kó lóyún ọmọ jẹ zebib inú rẹ̀ náà ní làbídùn kó lóyún ọmọ jẹ làbídùn yẹn so yọ ọmọ jẹ nǹkan tẹ́ tí yọ ọmọ nípa ọpọlọ ọmọ láti ní oyún wá àwọn àtúntò ọmọ bẹ́ẹ̀ àtúntò ọmú jẹ níyà

ọgbọ́dọ̀ jẹ́ nìkẹ́tẹ́ pé ó lè kà láti bẹ̀rẹ̀ dópin tẹ́tọ́ra sóra tàmọ́rọ̀ tàn wà hídà yóò lè kà sóra yẹn lẹ́ẹ̀kan ṣoṣo tó mọ̀ tó tẹ́mi ọ̀n lè sóra tàmọ́rọ̀ tàn wà hídà ìtọ̀rí kọ́ tó sẹ́rí à irú ọmọ bẹ́ẹ̀ yóò tún wá dà kó sì pé àwọn òbí á tún wá rìn ẹ àbúta ipá ní là bá ń ha àárín ara wa lọ́wọ́ lórí pé a ní késẹ̀tì tààtù wa táà ní o tún máa gbọ́ the same sura tá a lá há sọ́pọ̀lọ́ yẹn ká gbọ́ lọ́dọ̀ àwọn ìsáìtà kan bí ṣe ń kà yóò jẹ́ ká máa gbọ́ ká máa gbọ́ àwọn ọmọ omi bẹ̀rẹ̀ pé lè pé àpò aládọ́gbọ́n há sọ́kọ lọ tá a fura sí àti tó lùkọ́ dẹ̀ ṣe ń kọ́ wa tí ò fura sí bọ́yọ́kẹ́ rẹ̀ kú mbẹ́ nígbà tá ń ka àpò lọ́wọ́ tá a fi kàdé yẹn kọjá ṣùgbọ́n láti àwọn bá tuntun gbọ́ níbi ìsáìtà kan bóyá bí ìsáwí ni bóyá bí ìsáárí ni bóyá rọ́ọ̀sùdẹ́sí ni bóyá fúsọ̀rí ni bóyá àbẹ̀bá sì sí bóyá Hudayfi ni bóyá Muhammad Ayyubi ni àwọn afáta àwọn yóò lọ rẹpẹtẹ tí wọ́n jáwọn ìsáìtà tó pé pé èyí yóò fi hàn bá mọ́nú wọn tó jábẹ̀rẹ̀ lọ́jẹ́ ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó alibasfam lọ́jẹ́ ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n bá rí wọn kà yìí sódà tá ń kà lọ́wọ́ yìí àwọn àgbọ̀ tí wọ́n máa kà tá bá ti gbọ́ ká má ta àwọn kà tẹ̀lé ká kọ́ máa gbọ́ lọ́sẹ̀ ń kà yìí náà àti àdọ́kọlọ ọkàn wọn máa bá lọ láti fẹ́ ti dìtẹ́ sí pé ṣé mo mọ àdọ́kọlọ náà ni iná ẹni bí àbí náà kọ lẹ́yìn ìgbà tábà ti mọ ilé ẹ̀sẹ̀ tó fẹ́ ka ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin àlejò máa kà ilé ìdìbò kẹta nínú nǹkan tí ọmọ wa lọ́wọ́ ni tàbí ká fi wa náà lọ́wọ́ kùránì ṣe síra nìkẹ́ka ni wọ́n lè ha àwọn ha kùránì ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè hàrù Qur'anul Karim fẹ́ni yóò tó bá fi tán láti fẹ́ ha bákaná àlè iná ẹ̀yà tó bí mutashadihat àwọn àyà kọ̀ọ̀kan wá ń bẹ tó jọra wọn ìyó bisítì olùkọ́ ní òtùmọ̀ tàbí pé orí bí tọ́ hàn bí so ìfọ́fẹ́ jọ eléyìí so ìfọ́fẹ́ jọra wọn fáà lọ́bẹ̀rẹ̀ eléyìí wáò lọ́bẹ̀rẹ̀ eléyìí orígbó jọra wọn tẹ́ ń gbọ́bì yàtọ̀ náà ni pé fáà lélẹ́yìí wáò lélẹ́yìí èyàn máa kíèsí rẹ̀ èyàn máa olùkọ́ máa sàkíèsí rẹ̀ ọmọ kí ó ti bá ha rẹ̀ hàn lọ́wọ́lọ́wọ́ àtàṣàbò lafzi fil ayat àwọn lafzi àwọn gbólóhùn kẹta tí wọ́n jọra wọn nínú àlùkù àrùn gẹ́gẹ́ bí sọ́rọ̀ tí mo kàlẹ́ pàtàkì kẹ́ fásitì báyìí inú súra mi fàídàrí bí haaru sújìrátì fújìrátì ní ti bí sọ́tùlù fìtọ̀ ṣùgbọ́n sọ́tùlù ìṣẹ̀kọ́ sọ́tùlù tẹ̀kùwé fàídàrí sàmáwù sújìrátì wáyìdàrí dìbálò ìhàrù sújìrát iná lòun ṣùgbọ́n bí wáyìdàrí ìhàrù sújìrát ṣù àti fún náà ló ti yàtọ̀ sí àti fá ibẹ̀ náà ti yàtọ̀ يا أيها الإنسان ما ضرك بربك الكريم إنه سورة بقتل يا أيها الإنسان إنك كافح إلى ربك كدحا قملاك يا أيها الإنسان لو بير بيجيت إذا ما في يعطونا ما ضرك بربك الكريم إنك كادح إلى ربك كدحا قملاك لا لا لا يوسي جرعون يوسي جرعون èyàn jẹ́ kí ọmọ kí wọ́n máa mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn ilé ilé fàyídá jà àti sọ́ọ̀rọ̀ àti fàyídá jà àti tọ́ọ̀rọ̀ tí ó ní kú bẹ̀rọ fàyídá jà àti nẹ̀ méjèèjì ṣùgbọ́n tó ọbẹ̀ fi ní pé ẹ̀bá ń ta súra adásà lọ lọ́pẹ́ tẹ́yìn ò tètè dẹ́ èyàn ní mọ́gbà tí ó bọ́ sínú ẹ̀zàájì tàbí náà ẹ̀zàájì lẹ́yìn bá ń kábọ̀ tẹ́yìn ò tètè dẹ́ èyàn ní mọ́gbà tí ó bọ́ sí abáta tẹ́gbẹ́ fàyìdà já átínà níbẹ̀ yẹn ṣùgbọ́n tí abáta ọjọ́ fàyìdà já áti sọ́ọ́kọ́ iná ẹ̀dọ́ bẹ́ẹ̀ bí tiẹ̀ ṣùgbọ́n tí wọ́n tún ẹ̀zàájì fàyìdà já mọ́túlẹ̀kú bẹ́ra ọ̀pọ̀ ọ̀kan tí ẹgbẹ́ ṣe kàárà yìí ọláwọn ayà tó tẹ̀lé lọ tí ẹgbẹ́ ṣe lè gbé tí bí olè yáyìí mọ́bà tó wọ́n ẹ̀kọ́ sí ṣọ́ra kejì ṣe ló jẹ́ pé inú àwọn ìnáyà àwọn kẹta tí yọ máa ṣàkíyèsí rẹ̀ tí yọ máa pàkíyèsí rẹ̀ fún ẹni tí tí bá ń ká lò kọ̀ọ̀rán yálà ọmọdé fi wárakọ́tì منفصلة بحيث تكتب الأخطاء في الورقة بنفس ترتيب الكلمة في المصحف eléyìí tí ẹni asàfẹ́kùn rẹ̀ lọ́dọ̀ tí wọ́n bí èyí sì pé asàfẹ́kùn rẹ̀ o látàpá ní kíláàsì ni o tọ́lọ́mọ bá sí tọ́lọ́mọ ní alẹ́ kíláàsì lọ́la láti ń bẹ̀lọ́n kọ́lọ́mọ bó ti di inú kíláàsì fún so nínú nǹkan tí àfin àdínkù tó bá wa olùkọ́

ṣùgbọ́n táyì tí bá ń ká fún lọ́wọ́ gẹ́lẹ́ yẹn ní màá fi dọ́gbọ́n kọ́ déédéé dé kọ́dà látọ̀jú rẹ̀ bí wọ̀ṣán ti kéré tó yẹn wọ́ṣán tí wọ́n tó ha ha wọ́n bá ń ta tẹ̀lé mi báyìí gẹ́lẹ́ ń ṣe máa kọ́ wọ̀ṣán tí wọ́n tó ha ha ní ti wọ́n gbogbo ẹ̀ wọ́ṣán tí wọ́n tó ha ha wọ́ṣán tí wọ́n tó ha ha ọmọ rí ojú rẹ̀ ya fọ́tò ẹ̀ etí rẹ̀ gbọ́ ó wù ìtẹ̀ lólùkọ́ òun náà rí bí wọ́n ṣe kọ́ sojú rẹ̀ wọ́n ṣe kọ́ kalẹ̀ wọ́n jẹ́ ọlọ́dún tó sọpọlọ ṣùgbọ́n wọ́n ti kọ́ lásán fáǹkọ́ mọ́ ìmọ̀ jẹ́ wà very very difficult láti ní jẹ́ pé à ń jẹ́ tó nìkan lájú wọn sí ní ọ̀sẹ̀ látara báwa ń gbé ẹni láti kíláàsì fún afẹ́ máa káwọn ọmọ lẹ́kọ̀ọ́

olùkọ́ bá dáńtọ́ tó sì mọ̀ tí ọkọ̀ tí ọkọ̀ àwọn ọmọ yẹn fẹ́ kọ́ mọ ní kúlú ọlọ́ọ̀ lásán kìí bí lẹ́sí ń káàsì lọ́pọ̀lọ́ yẹn náà nìkan máa kà yóò rí hánà ọ ṣùgbọ́n kò tàbí tó pé èyàn kọ́ lójú bọ́ọ̀lù pé qul huwallahu ahad qul قل هو الله أحد قل هو الله أحد bí ẹ̀ṣẹ́ ń ṣe gbẹ́rùn-ún yẹn gbẹ́rùn-ún kọ̀ọ̀kẹ́ ọ̀fọ̀ ọ̀kẹ́ sójú rẹ̀ ló fi kọ́ọ̀kẹ́lẹ̀ sójú rẹ̀ ló fi wọlé wọ̀ wọ́n wá ìtẹ́sìnàkọ̀ọ̀kẹ́ tó ń pè ọ̀pọ̀ wọlé gbẹ́rùn-ún yẹn òun ni òun ni ọjọ́ ní kèsí ètò tààlì ọ̀nà tá máa ń gbà fọmọ lẹ́kọ̀ọ́ náà kó sí ìyẹn jẹ́ yẹn dáadáa rẹ̀ kèsí tí ó máa ní èmi ni ó ti jẹ́ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ sólùkọjẹ́ ìsólùkọjẹ́ inú ìdíkẹ́kọ̀ọ́ yóò jókòó sára rẹ̀ ló ti fẹ́ kan yókù sẹ̀rẹ̀ sára rẹ̀ tó ló jẹ́ pé nínú àwọn kẹta lák láwùjọ wà yìí lọ́wọ́ tó ní ọba ti dá tó tó wájẹ́ pa níbi kíláàsì mẹ́fà àníbi kíláàsì méje àwa kan àwọn bíi twenty tàbí twenty five àti wọn ti láti kọ̀ọ̀kan àwọn nǹkan wọn lọ́dún sílòwò èjì àwọn ọmọ tó ti dàgbà gẹ́gẹ́ wọn fẹ́ há péjì méjì gbogbo péjì méjì méjì lẹ́yìn ọkọ̀ tó ti bọ́ọ̀dù sójú wọn lẹ́yìn fún akọ pẹ̀lú bí ọkọ̀ kalẹ̀ rárá péjì nǹkan ọ̀sẹ̀ tó máa rú tẹ̀lé mi ò sí ń bẹ̀ ń bẹ lọ́wọ́ wọn wọ́n sáàkù bẹ lọ́wọ́ wọn rẹ́ bí táìsì sí ń kó wọn lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ó ti bẹ̀rẹ̀ Yẹ́sìn bí

èèyàn yá yẹn lẹ́ẹ̀mẹ́fà bó ti jẹ́ tọ́ sí mẹ́rin tọ́ tí mo ṣe yẹn yóò fi kọ́ mọ́ kí ló fa ń kó tó ní bá pè mí tọ́ sí ọmọ tí yàn kẹ́rù rẹ̀ kọ́ bẹ́ tó wá jẹ́ pé èyí wà kọ́ fún bí oṣù mẹ́fà ah! ọmọ ní ọdún ọ̀pẹ́ alhamdulillah ayé mi láàrin oṣù mẹ́fà yìí ó yàtọ̀ sí èyí tí ń lò bọ̀ wá láti ọmọ ti dáyé tí mo ti mọ̀ fún mo ti dáyé bẹ́ẹ̀ ni mo jẹ́ gbàlagbà rẹ̀ kò sí bẹ́ẹ̀ yóò kọ́kọ́ lọ yóò kú tó ah! àwọn ìfẹ́ tí wọ́n máa fọ́ sọ́kọ́ lọ àgbàlagbà náà láti jẹ́ pé kó mọ̀ ah! lọ́lọ́ jẹ́ pé nínú kẹta olùmọ́sọ fún wa náà ni pé wọ́n láàárín ti rọ̀pọ̀ kó ló mẹ́rin ti rọ̀pọ̀ jù lọ tí ìbá ti mọ̀ fún òun lè kọ́fà gbogbo nǹkan ìwà àbọ̀rọ̀ torí ẹ̀ pé nígbàtà àti ìwé kíláàsì ọlọ́jà máa káwọn ọmọ lẹ́kọ̀ọ́ já ní kíláàsì náà àìsí ní kíláàsì náà ohun tá a bá kọ́ ní ọlọ́run fàgbà ìbùkún látọ̀dọ̀ ọlọ́run ọba ni ìbùkún látọ̀dọ̀ ọlọ́run ọba ni lè tún lè mú ìyẹ̀ṣà ọlọ́run ti máa ń fẹ́ni tó bá wù ọlọ́run máa ń fẹ́ni tó bá wù mímọ́ ó jẹ́ pẹ́ni yóò tó bá mímọ́ títú wá ń jẹ́ nìkan pé ìmọ̀ tọ́lọ́run ọba fún náà ní tó fi ń da yéwú jẹ́ pé mọ̀ ní sí mọ̀ tàbí pé ó jẹ́ mọ̀ tọ̀dọ̀ ọlọ́run torí pé pé gbogbo ọmọ láyé ìṣe ohun tí yékẹ́ máa ń wá wàhálà ni wàhálà ni yóò fi pọ̀ yóò wá di pé yóò mọ̀ pé ẹlòmíì tí n bá fẹ́ fi kọ́ níhun tèmi náà mọ̀ kìí sọjọ́ kẹ níwọ̀n náà kó fẹ́ tó débò rẹ̀ pé tó dájọ́ gbọ́dọ̀ tí tó kẹ́kọ́ mà bẹ́ẹ̀ ní àgbọ́yé ẹ̀sìn wa náà gbọ́dọ̀ bá bá fún yẹn ní àgbọ́yé ẹ̀sìn kan tí òfin mọ́ nìkan kan nínú gbogbo Nàìjíríà yìí ọ̀gbọ́dọ̀ wà ó pé tún láti mú tọ ọmọ náà làwọn ìgbọ́dọ̀ ó lè jẹ́ fún mi ọmọ yẹn ìdàkejì ọjọ́ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n lọ́wọ́ ti sùúrù ó fi sùúrù sí pé wọ́n lọ́wọ́ ó tún máa bá ń pẹ́lọ́n pé ọlọ́run nínú tó fi mọ̀ nínú mọ̀ rẹ̀ yìí tó fi mọ̀ nínú ẹ̀sìn rẹ̀ yìí dákùjọ́ yá wọn míì náà dákùjọ́ yá wọn míì náà dákùjọ́ yá wọn míì náà ọ̀kẹ́ náà wà fọ́wà nílẹ̀ Yorùbá ń bí wọ́n sára ẹni pa sí gbogbo àwọn bàbá wa táà máa ń wò yẹn tó ṣe pẹ́lú omi ń bẹ tí ó máa tún àṣùbá òní tí òun mí mọ̀ àṣùbá nìkẹ́rẹ́ ni wọ́n máa gbé ní ọlọ́run ẹlòmí ń bẹ ó sọ pé gbogbo mọ́ra tí mọ́ra ń kó lè máti ṣùgbọ́n tí ikú bá dé wọ́n jọ ṣe yọ́bọ̀ yọ́bọ̀ bàbá nígbò àwọn ò lè tí gbogbo ẹnu kò ń kéfèrè lọ́dà wọ́n ní ojúṣe àwọn àfáà ní lórí àwọn ẹgbẹ́ ìpàwò làwọn àfáà náà kó lórí àwọn ẹni yẹn náà ó tó di pa mú dàjọ́ torí pàwọn àfáà tí wọ́n bá jọ lògbà ni wọ́n pè lẹ́sẹ̀ fún wọn ni wọ́n ń ṣe

wọ́n ṣe tèlé ṣe tèlé wọ́n ti gbá wọ́n gbàwọ́. ṣùgbọ́n ní kẹyìn wọ́n padà rí pé láàrínlá àrílẹ̀ nínú wọn ni hamar bọ́nà á sí wa hamar bọ́nà á sí ó kúrìrà níbi ọmọ hamar sàálà àrùsọ̀lá ń gbàtà ní gbogbo sálẹ̀dì jìrì jìrì ó kúrìrà rẹ̀ débi ṣùgbọ́n gbà tó padà tẹ́ ìsìláàmù mọ̀ lọ́padà wípé wọ́n máa sí nǹkan ńlá fúnra mi yìí ṣe pé orí ńlá tí ìfọwọ́ bò ní wọ́n máa sí oúnjẹ ìṣe ikú bí mo ṣe wọ́n fọwọ́ bò tó tí mo ti ìzẹ́jọ́ rìn bẹ́ẹ̀ ní ìgbìyànjú tí mo wá ṣe ló jẹ́ pé wọ́n fi sọ̀rọ̀ yìí pé amúnfúnra lọ́kẹ́ àti balẹ̀ láti gbé ètò ilẹ̀ Egypt gbogbo tẹni ká máa lọ́nà gbogbo rẹ̀ tálẹ́n tó mú islam tó mú wọ ilẹ̀ Egypt tí wọ́n sọ fún alẹ́ni pé amúrúbọ́nà ọjàgùn yẹn débi pé ọ́sàfẹ́ ẹ pàdé bẹ́ẹ̀ pàdé ìlú ní ṣe fún àwọn ọmọ àwọn sáájú àlẹ́bí sáájú ó tó dípọ́ lọ́wọ́ fún islam tàbí lọ́rẹ̀ tí mọ̀ pé ẹ̀sìn yìí tí gbogbo ayé gbọ́dọ̀ sí ọlọ́run ti yọ ẹkún ní padà ń pa pé ha gbogbo ní olúwa jagun òun jagun òun jagun òun torí ẹ̀sìn pé kí n sáré ìta sójú ogun a sì ní padà wá fún sójú ogun ní àdéhùn ìfẹ́ ìrìn ní padà fún abẹ́lọ́hùn ọlọ́run bọba àjẹkẹ́ ọlá ó jẹ́ kíkó ráyàn rẹ̀ kọjá sẹ́rọ̀ ìfẹ́ ní kọ̀ọ̀kan wa ibi tá a ti lọ òun náà ni pé níwọ̀n tí ọmọ bá kọ́ ń kọ̀ọ̀rán lẹ́yìn ìgbà tá a ti kọ́ fún tá ṣe gbẹ̀mọ́ tẹ́tọ́ ha tán á wà kọ́ wá láti gbé bìdú ni mọ́sáàf kí n tẹnu mọ́sáàf ló ti kọ́ ìwò àtọ́pọ̀lọ̀ yẹn kọ́ kalẹ̀ bẹ́ abẹ́rí òun wá lè jẹ́ pé àwọn ti wá mọ̀ pé àwọn ọmọ sí yọ́ tẹ mọ́sáàfù lẹ́lẹ́ kò sí kẹ́kẹ́ tọba ti wá dì àtẹ̀gbà ogun mọ́sáàfù lọ wọn ọya ẹyẹ fún tẹ́kọ̀ fún 15 minutes súra yìí ó tó ti gbẹ́bọ̀ súra mi ó yẹ kọ́ kalẹ̀ ẹ ti sọ mí jẹ láàfin mọ̀ pé sí èsì pé gbà ti ń ha hassin ló fẹ́ hashin lọ́lọ́ha ìtọ́lọ́mọ lórí tí ń ha zaa ló fẹ́ ha ọlọ́ha fà nígbà tí ń ha sọ́ọ̀dì fẹ́ ha ní hassin àwọn òfìlè kan tí ó lè mọ ọpọlọ rẹ̀ yóò jẹ́ kíkọ́ nínú nǹkan tó pé ilé ẹ̀kọ́ àti rárá ọ̀nà tá a lè gbà rí ṣe náà ni pé a ní kíláàsì ọ̀nà tá a lè gbà rí ṣe náà ni pé kí a rí àwọn ọmọ tó ṣe tán pé mo fẹ́ há pọ̀ àn kìí ṣe pé wọ́n tì mí wá mo fẹ́ há lò pọ̀ àn torí pé kìí ṣe nǹkan tó tọrọ àfẹ́ntọ́lọ́mọ fẹ́ jẹ́ ọ̀rọ̀ fún tọ́ba fẹ́ jẹ́ ọ̀rọ̀ fún bẹ́ẹ̀ náà ni èdè ìṣe ibi tó le àfẹ́ntọ́lọ́mọ fẹ́ jẹ́ ó fún ó jẹ́ pé tẹ́yìn bá há lò pọ̀ ọ̀hálù kọ̀hánì tí ò ní sí àwọn tí ò ní síjọ́ kẹta ìpínṣẹ́ ìtọ́ náà dé tí ó gbé e sí lórí ẹ̀mí pípẹ́ tí ó fi gbà sọ lọ́dọ̀ ìjọba àti bí wàhálà rẹ̀ ráyé ní àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ́ ń bí tí wọ́n ti ń lómi ti ń tán lómi ti kẹ́ lómi ti gba ilé ẹ̀kọ́ lọ owó owó ìní lọ́la mú tó wúyẹ wọ́n kọ́ lé wọ́n ti gbogbo ẹ̀kọ́ jókòó sí di òṣì pé àwọn ah, kí lè ṣe ní tí ẹ̀ nímọ̀ pé mo ti ibi tẹ́lẹ̀ ní ẹ̀sìn máa ń padà pàtó ní pàpà yìí lọ́sọ́ májọ́ dọ̀ àwọn olùmọ̀ fi ṣàlàyé pé ẹ má jẹ́ kí àgbàlagbà ẹ má dára lé wọn pé wọ́n rí kùránì ha o kò sígbà tí wọ́n lè fi kùránì lẹ́ẹ̀dì wọn torí pé ó yára rẹ̀ kọ̀ntró ọ̀sẹ́ni ẹ̀fẹ́ tí ó jẹ́ ń pa tó fi ṣe sílẹ̀ láì ọ̀fílẹ̀ náà ṣùgbọ́n máa dé nígbà òun bẹ́ẹ̀ sí ẹ̀rọ bá tó bá tó ní ọlọ́lé tí mú oúnjẹ ti sún mi jẹ́ tó àbáwọ̀ ó tún máa lùwà ó tún máa tẹ́tẹ́ gbogbo kọ̀níṣẹ̀ ló gbé wá bàbá bá ti gbọ́n sóbí sọ̀rọ̀ tẹ́ ó yà lọ gbádùn ara ọ̀la tó bẹ́ jẹ́ ní ẹlẹ́ẹ̀kejì tó délé kéwú ó jẹ̀yà wọlé ní aláwọ̀kọ́lọ́wọ́lọ́wọ́lọ́ ó ti pàṣẹ tó ní ẹlẹ́ni rẹ̀ ah, ah. torí pé ọrẹ bórí agbára tó jagbára lọ tó ti ìròyìn yẹn ṣubú ṣùgbọ́n lọ́mọ jẹ́ gbàlagbà níṣẹ̀tọ́ yẹn bẹ́ẹ̀ ti dé sí lórí ẹ̀ ní báyìí yọ́pa gbogbo ẹlẹ́mọ̀ so abẹ́lọ́hun ọlọ́run bó jẹ́ kí Kùránì náà ọjà sí rọrùn fún wa so ẹjẹ́ adóńbí nígbà tó bá tún di ọ̀sẹ̀ tí ń bọ̀ a máa tẹ̀síwájú so èyí ni láì tààrà tàbárẹ́ni tó